أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بعد السلام عليكم ورحمة الله وبركاته وترى رياض الصالحين في أبا كتار الله إنه باب في أوى ونني باب جواب الشرب من جميع الأواني الطاهرة غير الذهب والفضة أتوقع حديثي فقه في قول حديث أنس نيوني حديث عبد الله بن يزيد أبو زيد رضي الله عنه من أكا نعم بسم الله الرحمن الرحيم وعن عبد وعن عبد الله بن زيد رضي الله عنه قال أتانا النبي صلى الله عليه وسلم فأخرجنا له ماء بقول في صفر من صفر متوضة رواه البخاري الصفر بدون الصاد ويجوز كسرها ويجوز كسرها وهو النحاس والطور كالقدح وهو بالتالي مثلث من فوق وعن جابر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم دخل على رجل من الأنصار ومعه صائب له فقال رسول الله صلى الله عليه وسلم إن كان عندك ماء بات هذه الليلة بالشمس وإلا طوعنا طواو عشان على طلبة وعن عبيبة وعن عبيبة رضي الله عنه قال إن النبي صلى الله عليه وسلم نهانا عن الحريم والديباج والشرب في آنية الذهب والفضة وقال هي لهم في الدنيا هي لهم في الدنيا وهي لهم في الآخرة متفق عليه وعن أم سلمة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال الذي يشرب في آنية الفضة إنما يجرجر في بطنه نار جهنم متفق عليه آه. ọ̀rọ̀ nípa ẹ̀kọ́ àwọn nǹkan tí a lè máa fi mú mi àti àwọn nǹkan tí a gbọ́dọ̀ máa fi mú mi àbí láti fi jẹun báàbù tí a ń kà yìí yóò máa jẹ́ ìfúnilára láti mọ̀ pé ẹ̀sìn Islam ẹ̀sìn tí ó gbàyè ní ìmọ̀ ni ó ṣe pé àwọn ìmọ̀ tó wà ń bẹ̀ẹ́ tó kẹ lọ́gàn ni òun náà ni ọ̀rọ̀ nípa pé tí yẹn bá fẹ́ mu omi àbí yẹn fẹ́ jẹun àwọn ẹ̀yà bọ́ọ̀lù yẹn máa fi ń jẹun àwọn ìwòlè yẹn fi jẹun náà ni àdìmọ́mù náà ìrọ̀ṣùnà ọ̀lọ́ wọn ní ọlẹ́tọ̀ kí yóò fi gbogbo abọ́ jẹun àfi tó bá fi gold àbí silver ṣe wọn náà pé alifẹ́ bọ́ wá dahab òun nìkan náà ni àgbọ̀dọ̀ máa fi jẹun àbí ká máa fi mu omi gbogbo nǹkan míì tí bá ti ṣe góòdì àti sílvà ìyẹn lè fi jẹ ìyẹn sì lè fi mu omi. tùrẹ́lù ní olùkọ́ pé òun fẹ́ ṣọlá owó fi hàn fóun ní owó wá ní kọ́lọ̀ lè fi gold. أبي سلفا فريشيا بطو وبيد إسلام في أرامة عبد الله بن زيد أني أبا ريوا قال أتانا النبي صلى الله عليه وسلم أني أتانا النبي صلى الله عليه وسلم أني النبي واصل فأخرجنا له ماء في طور àwọn wá gbé olùjáde fún anabi sallallahu alaihi wasallam omi yẹn ọ wà ní fi qawri min sufrin nínú bíká ní àgbé àgbé min sufrin tó wá ṣe pé àgbé yẹn irin yẹ́lò ni wọ́n fi ṣe pàtàwọ́ ń tọ́ a anabi sì ṣàlùwàlá rawahu al الإمام البخاري عليه رحمة الله أنا وضع حديث و الإمام النووي وني الصفر وني نقل الصفر بدم الضاء pẹ̀lú dọ́ọ̀tù wa ń bẹ̀ wọn àbí sọ́ọ̀dì wọn ṣùfù wọ́n ní wàyà júùsù ìdánkòrè wọn wà anuhas òun náà ni bí irin òjé bí òjé bí ká ní bí báyọ̀ náà ṣe máa ń fi alumíníọ̀mù tó fi ṣe àgé tàbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní wa tawul bàtà pé ní tawul wọ́n ní alkalkede ọlọ́dà yìí gẹ́gẹ́ bí abọ́ bí ká ní aha kékèké àbí ká ní nǹkan ọmọ mi bí àgéhùn náà lẹ́ka pèrè wọ́n wá bìtá al-musannat wọ́n ní ọjẹ́ ìdọ́gbẹ̀rẹ̀ kọ́wùrù òun náà lè ta náà ní al-musannat tó lọ́wọ́ méjì lókè mi fọ́ ní òkè rẹ̀ àdìsí akáyé yẹn ni pé àdìsí Abdullah ibn etí ń ṣàlàyé náà ni pé kò sí ẹ̀yà abọ́ àbí àgé tíyìn lè fi ṣàlùwàlá kò bá jẹ́ pé irin yóò tó lè ṣe nínú irin kò bá jẹ́ òjé yóò tó lè ṣe nínú àwọ̀ tó lè wò kí ó ní kó láti má jẹ́ góòlù àbí sílfà. bákan náà àdìsí Jábìr radiyallahu anhu anna rasulallah sallallahu alayhi wa sallam ó ní ànábì dakhala ala rajulin min ansar ọwọlé arákùnrin kan ẹnìyẹn ọjẹ́ ara Madina wa ma'ahu sahibun lahu ẹnìkan sì tẹ̀lé ànábì tó jẹ́ bí ọ̀rẹ́ rẹ̀ ẹnìkan kan náà sàhábà ọwọ́ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam faqala rasulullah sallallahu alaihi wasallam ànábì wa sọ fún pé in kana indaka ma'un بات هذه الليلة في شنة وإلا كراعنا أنا متواشكو باني ومن اللي تسكي بات هذه الليلة توتيقما قال لاتي أليانا تصبي مجموعة لكي توقن سنو كوكوري في شنة سنو كوكوري yẹn ni pé aṣáná ẹ̀lì taba wò gbẹ̀yìn mọ́mù náà wí ni pé alqariba wọn náà níbi tó máa ń pọn omi sí àbí kápẹ́ níbi alqariba bí kòndóró yẹn ni pé wọ́ta bọ́tù tí wọ́n máa ń fi omi sí pété wọn kó bá lómi tó ti fi síbẹ̀ látàná fanabi ni wọn náà ní ṣáná nítorí pọ̀ bá ti wá ní èyí tó fi sínú ilé omi wàyí ńlá kàràìnà a jẹ́ pé a mú mi níbi abọ́ tó fẹ́nu ẹni pé ibi kí wọ́n gbé abọ́ kalẹ̀ tó pé wọ́n kẹnu bọ̀ náà ni tí ò ní fi ewúrẹ́ lẹ́nu tí ẹnu rẹ̀ ó ṣe tí ò lè fi mú. tí ewúrẹ́ sì lè fi ọwọ́ mú ṣàgbéwò tó bá ń kírìbà tó jẹ́ bí wọ́tabọ́tò yẹn lè ṣe sọ́wọ́ kí wọ́n máa kí wọ́n máa mú àwọn gbàtà bá fi abọ́lá ńlá ju omi wá wọ́n pè yẹn ó gbé sẹ́rí àbí yẹn ó gbé sẹ́rí náà pè yẹn náà ni èèyàn máa fi mú kí la fẹ́ gbọ́ yín níbi àdéhìsì yìí oníbí kò sí tó burú kí wọ́n fẹ́ mú mi kí wọ́n má rẹ̀ ọ́p kọjá pé abọ́tọ́ fẹ́ẹ̀ náà lèèyàn rí lèèyàn wá tẹnubọ́ lèèyàn fi ń fi mú الحذيفة حذيفة رضي الله عنه حذيفة ونتوب حديثه و إن النبي صلى الله عليه وسلم إن النبي صلى الله عليه وسلم وقف عن الحرير أصى حرير أصى حرير والديباج أتسي أصى ديباج ṣe ni pé táàfà bá ń sọ̀rọ̀ àríyìn ọmọ pé ni pé aṣọ ní silk aṣọ silky ṣe pé original silk gangan so but wọ́n rà pé kò sí lọ́dọ̀ wáyà yìí nílẹ̀ lọ́dọ̀wá aṣọ àyàn àti ọ̀pẹ̀ ní aṣọ àríyìn tí wọ́n ní èèwọ̀ ni láti máa lò náà lọ́dọ̀ kọ́ fáwọn wọ́n di báàjì so níbi ilé kéwu lé ọmọ gbòdì báàjì ní aṣọ àrán so àmọ́ ìdí ń jẹ́lẹ̀ báyìí náà àní lọ́dọ̀ wọn yàn yàn ọ̀dà àwọn lọ́rọ̀ wa ni àwọn ọmọ tí aṣọ yẹn ń jẹ́ lọ́dọ̀ wọn wọn lánàá lè kọ́ bí káwọn ọmọ máa wọlé àwọn aṣọ yẹn mọ́ wọ́n lè ṣúrí bí fi àníyàn ti bẹ́ àbí wọ́n lè kọ́ bákan náà ànábì tó kọ́ káwọn ọmọ mú mi níbi abọ́ tó bá jẹ́ abọ́ gold àbí abọ́ tó bá fi silver ṣe. Fakal ànábì wa sọ fáwọn pé hiya lahum fi dunya gold àti silver yìí títa àwọn kìfìrí nílé ayé ẹni pé àwọn ni wọ́n máa ń lò ó nílé ayé wa hiya lakum fil akhirah yóò wá jẹ ntẹ́yìn olùtọ́ba di ní ọjọ́ ìpínlẹ̀ òkèèyàn ẹni pé al-fidda wa inú àlùjànnà ni mùsùlùmí ni ó ti lò mutafaqun alayhi ẹ̀rí pé nínú nǹkan tí a kà síwájú lẹ́ẹ̀kan tó jẹ́ tẹ́lẹ̀jáma mọ̀ọ́dọ́ yìí ṣéèkì ní pé gbogbo nǹkan náà lè yẹn lè lè yẹn fi lè jẹun lè yẹn fi lè mú mi àyàfi azahab wẹ́l fọ̀bọ̀ tó náà ni èrí rẹ̀ ní aka yìí nítorí pé àwọn kìfìrí àwọn ni ọlẹ́tọ̀ fún ọkàn ló ń lé ayé tó mi pẹ́ẹ́lú tí bá ń lórú àwọn kan báyìí nílé ayé ẹnìyẹn ń fara wé àwọn kìfìrí nù wọ́n أم سلمة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال الذي يشرب في آنية الفضة إنما يجرجر في بطنه نار جهنم ẹni Ummu Salama radiyallahu anha ní Ànábì sallallahu alayhi wa sallam ọ̀sọ̀bá ìpé الذي يشرب في آنية الفضة gbogbo ẹni tó bá ṣe pé abọ́ sílfà ní máa fi ń mumi إنما يجرجر في بطنه نار جهنم Ànábì ní ẹni yẹn iná jahannama iná ni ń dà sínú ara rẹ̀ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ wọn ọlọ́run bá kó làwọn bẹ̀ tòun náà ní pé ara nǹkan tí a fi mọ̀ pé ìkọ́ ìfikúlì jẹun ìkọ́ àbí ìfi sílfà jẹun ìkọ́ kíkọ̀ rẹ̀ ń kíkọ̀ tí tó gbópọn ni òun náà lè lo àdéhìsí àkàyè tálẹ́bí sọ pé tó bá ń fi àwọn nǹkan yẹn jẹun kúlẹ̀ ló sílfà abọ́ rẹ̀ sọ̀nẹ́bí yẹn nìyẹn ó ń gẹ tí ń da iná sínú ni tọ̀ tábà ń sọ nípa góòdì àti sílfà yìí kìí ṣe omi rẹ̀ o kìí ṣe bóyá kán mú abọ́ kán wá fi omi góòdì àbí ọ̀dà góòdì kan fi kùn ún sókè wọn ni á ah, ìwà abọ́ yìí kìí ṣe nǹkan tí yẹn lè máa lò àbí ọjọ́ pé àgé ni wọ́n fi góòdì àbí sílfà ṣe kìí ṣe pé bóyá góòdì gẹ́gẹ́ owó mi rẹ̀ náà ni wọ́n fi ṣe kí wọ́n á ní ah, èèyàn nílò irú yẹn kọ́ òun pé òun gẹ́gẹ́ góòdì gẹ́gẹ́ náà ni wọ́n fi ṣe náà ní tí anabi sallallahu alaihi wasallam ṣàlàyé fún wa. wa fi riwayatin li muslim níbi àgbàwá tí alimami muslim tí àwọn náà gbà wá wọ́n ní inna alladhi ya'kulu aw yashrabu fi aniyati al-fiddati wal-dhahabi. àwọn ní dájúdájú ni ẹni tí bá ń jẹun abẹ́ntí ń mumi nínú abọ́ gold àbí silver ṣé rí pé adé sa kàtúnlẹ̀ kan yẹn wọn ò dákọ̀ pé ẹni tí bá ń jẹun sí èyí tó ní nàmà yóò jẹ́rù jùlọ fi bá yìí náà wọn ò fi tó ń jẹ sí i náà ni mọ́mù náà àyíwá ni pé nínú hadith sahih muslim ipe tó ń jẹ náà wà ń bẹ̀ pé ẹni tó bá ń jẹun àbẹ́ ẹni tó bá ń mu mi torí mi bá rí ìta kálọ̀ yóò rí ní omi nìkan ní ká máa fi mu adé débi ti fi jẹun so náà ni mọ́mọ́ náà ibi mílí náà pé àti jíjẹ àti mú gbogbo ẹ̀ náà ni ọ wà ń bẹ̀. wàfẹ̀rẹ̀ wáyà ti ń lẹ nínú àgbà wá mi tí ẹ̀lẹ́mọ́ Muslim tó gbà wá ó ní màá ń shariba fi ina'in min dhahabin aw fidda fa innama yujarjiru fi batnihi naran min jahannam. wọ́n lẹ́nu tó bá ń mú mi tó ṣe pé kọ́ọ̀pù ti fi mú gold ni àbí silver ni ìnáma yóò jẹrìjìrò fi bọ́pìnì yìí nàárọ̀ nù ànábì ní dájú ẹni yẹn ìdájúdájú iná ní dà sínú rẹ̀ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ min jahannam kóra iná jahannama ni iná ti ń dà sínú kọlọ́ọ̀bá kọ́ làwọn bẹ̀ sọ náà ni pé bí ànábì sallallahu alaihi wasallam bó ṣe kọ́ nǹkan yìí tó ṣe ní ìwọ̀ sọ ẹni tí ó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi òun náà gbọ́dọ̀ ni sọ ẹni bí lè máa ǹjẹ́ àti ẹ̀tí ráǹfààní àti èèyàn rábọ́ọ̀lù lọ́ká tó wá ní abọ́ gold so ní tí ń ṣẹlẹ̀ náà ni pé Allahu subhanahu wa ta'ala olọ́mọ nǹkan tí ó ń kálukú ọ̀dà ní ọjọ́ iwájú so ọlọ́run ní padà ṣe owó fẹ́ lónìí tó ṣe pé yóò àìmọ irú àwọn nǹkan yìí kò ní mọ̀pá burú láńlá ni tó lè wo pé òun wá fẹ́ dára òun lọ́lá ẹlọ́ba mi wá abọ́ tó bá jẹ́ abọ́ sílfà abẹ́ góòlù wa torí ṣe rí owó kò síbi tí etí yẹn ti fẹ́ ṣe rí wọn tẹ bá rí ẹlòmíì tó bá ní kọ́dà irú àsìkò yìí ní tó bá ní kọ́dà ìlera bàtà ìlera bàtà five thousand naira lájílájí ọlọ́mọdé rí ẹjẹ́ kó rówó tán ẹjẹ́ kó rí owó nǹkan ó lórí padà mọ́ra bàtà fifty thousand naira tí ò ní jọ lójúmọ́ tó náà ní pé kíní kan ní ń ṣe jẹ́ kásìkò yẹn ó dé náà kíní kan ní ṣe jíkásí kan ní ó dínà kọ́dà lómi yọ ọmọtara rẹ̀ jẹ́ ó lè rẹ̀ bóyá orí àfa kan ní ìsìn tí àfa òun ṣe nǹkan kan lè wọ́n gbọ́ àwọn àfa òun ti ẹ̀ lé àfa òun ò lé jire wọ́n ti ní ilẹ̀ tẹ̀tẹ̀rẹ̀ jù wọ́n tọ́ ọmọ rú lẹ́kùn sí àwọn àfa yẹn ọmọ ohun tí wọ́n ń fojú kàn tó ń fojú rí ọmọ tó ń fojú kàn ọmọ tó ń fojú rí ọ̀lẹ́ àwọn lẹ́bùn mi mẹ́tọ́ pé tí wọ́n bá débẹ̀ kóra ọ̀fẹ́ bẹ́tà fún yàn kó pé kọ́ mọ́ débẹ̀ ni tó pé àfàì débẹ̀ náà làfàì já ìyàn já ni so but ẹni tí o bá ti lajú tí o mọ̀ kankan yóò máa lánàá ẹ̀pá ga yóò sì máa bú ẹnìkan ẹni kó wọn náà débẹ̀ náà ẹni kó débẹ̀ so náà ni pé ẹlòmí ní sìn yóò mọ̀ pé àbọ̀ góòlù kílà kan rán abọ́ góòlù àbábọ̀ sí pàbí tí mo ti lọ́wọ́ gan nìyẹn àmọ́ àìtí ìlówó lọ́wọ́ ẹlòmí ni sòtò ẹ kó bá dé tán báyìí ẹrì yọ bẹ̀rẹ̀ oríṣiríṣi níta rò pé yóò lè dánwò gan náà ni yóò máa dánwò sọ ni pé bí Ànábì sallallahu alaihi wasallam ṣe ṣe ní ìwọ̀ èèyàn ráǹfààní rẹ̀ èèyàn ráǹfààní rẹ̀ ní ọmọdé ọmọ pé ìwọ̀ náà ni kọ́lọ́wọ́n bá kí ó fi ẹ̀ṣẹ̀ wa lé ojú ọ̀nà dédé òbí alimami Nawawi alayhi rahmatullah bí wọ́n ṣe parí báàbù títí ọ̀rọ̀ nípa jíjẹ àti mímu náà ni eléyìí so báàbù mi ni Imam Nawawi náà tó wá bẹ̀rẹ̀ fún náà ni kìtáàbù al ọ̀rọ̀ nípa àwọn aṣọ wíwọ̀ náà. bismillah rahman rahim kìtáàbù al باب استحباب الثوب الابيض وجواز الاحمر والاخضر والاصفر والاسود وجوازه من قطن من قطن وقتال وشعر وصوف وغيرها الا الحريق قال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوحاتكم وريشا ولباس التقوى ذلك فيه وقال تعالى وجعل لكم سرابيل تقيكم الحر وسرابيل تقيكم بأسكم وعن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال البسوا من ثيابكم البياض بياض فإنها من خير ثيابكم وقتلوا فيها موتاكم رواه أبو داود والترمذي وقال حديث حسن صحيح وعن صبرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم البسوا البياضة فإنها أطهر وأطيب وقتلوا فيها موتاكم رواه النسائي والحاكم وقال حديث صحيح وعن البراء رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مرفوعا ولقد رأيته في حلة حمراء ما رأيت شيئا قط أحسن منه متفق عليه آه الإمام النووي عليه رحمة الله nínú tíra wọn yìí Riyadus Salihin tíra tí wọ́n ṣe tó ló pé àwọn ẹ̀kọ́ oríṣiríṣi tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn àti ọ̀rọ̀ ìgbésí ayé mùsùlùmí náà ni wọ́n wà ń bẹ̀. tí ẹni tó bá rántí nígbà tí a fi bẹ̀rẹ̀ tírà yìí mo ṣàlàyé pé ẹni tí ọlọ́run máa ṣe nírọ̀rùn fún tí ó gbọ́ tírà yìí yé láti bẹ̀rẹ̀ dé parí nǹkan tí yóò máa rú lójú nípa àwọn ìpìnlẹ̀ àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn nípìnlẹ̀ nǹkan yẹn yóò wọ̀n sọ àwọn nǹkan díẹ̀ díẹ̀ náà ni yóò fẹ́ lè máa ní bùkátà sí ẹni tó kàn lè kú ni kó lè máa fẹ́ tó àwọn tó bá tó ń jẹ́ àfà òun lè máa rí àgbọ́yé tí wọ́n fẹ́ tó ti wọn àbí kóun ní àwọn ẹ̀rí lọ́wọ́ mi tó tó pọ̀ tó wọn torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ni Al-Imam Nawawi náà ni wọ́n fọwọ́ kàn níbi tíra yìí èyí tí a kà lónìí náà ni ọ̀rọ̀ nípa aṣọ wíwọ̀ nípa aṣọ wíwọ̀ Al-Imam Nawawi wọ́n ní báwo istihbab ath-thawb al-abyad wọ́n ní ojú ọ̀nà ọ̀rọ̀ kan rèé istihbab ath-thawb al-abyad afẹ́ wọ aṣọ funfun bákan náà wa jawaz al-ahmar aṣọ pupa náà òun náà lẹ́tọ̀ọ́ yẹni pé kò kí ń ṣe ìwọ̀ ni wọ́n ń sọ yẹn bákan náà wal akhdar kí yẹn wọ aṣọ gíní náà òun náà lẹ́tọ̀ọ́ wal asfar kí yẹn wọ aṣọ yẹ́lò náà òun náà lẹ́tọ̀ọ́ kódà wal aswad dúdú náà yẹn lè wọ̀ wàjàwáàzì yìí ọlẹ́tọ̀ọ́ kí yẹn wọ aṣọ mí ń kún kí ètò ṣe pé ọjẹ́ wúlù wool ẹ̀tọ́ ikú òun náà fi ṣe wọ̀kìtánì láìtọ́ jẹ́ línẹ̀ àwọn aṣọ tó wọ́n pè ní aṣọ línẹ̀ nù oníjẹ́ kìtán wọ́n ṣàtúnlábá ní káwọn fi yorùbá tú kìnìún ọ̀hún tó lè má súnmọ́ wa dáadáa tàbí tàbá ti sọ ní èbó òun láì pé yorùbá náà nípa tó àǹkan báwọn so ó fún kìtàn wọn lásán ń pè ní linen wà ṣáàrù àbí asúté pé òwú gangan irun ni tó pé irun ni ẹni pé irun tó jẹ́ pé irun ṣáàrù ni irun irun tí òun máa ń ṣe irun ẹlẹ́yẹyọ bí a ti máa ń bẹ lára ẹran tí ó yọ àbẹ́rẹ́ àwọn dábàá wọ́n ṣúù àti òwú tó pé òwú ni wọ́n fi ṣe é àbí ká ní irun inú tó máa ń kí so wà gẹ́rì ha àtàwọn nǹkan míì tó bá lè bùkọ́ bí ṣe aṣọ ìyẹn lè wọ́ illa al-harir àbí tó bá ṣe pé harir lè yẹn bá tó pé harir lè silk قال الله تعالى الإمام النووي an-Nawawi القرآن mú kí ọlọ́run bá sọ báyìí pé yá bani adam olúwa ní mo pè èèyàn mà nábì adam qad anzalna alaykum libasa mo sọ aṣọ kalẹ̀ fún yín tẹ́ máa wọ̀ yu'ari sawatikum tí pọ́n ní ọmọ bu òhò yín wàríṣà bákan àti àwọn nǹkan ìyẹ́ wàlìbáṣọ taqwa ذلك خير àmọ́lọ́ ní aṣọ ìbẹ̀rù èmi ọlọ́wọ́n ọba òun ni ó lóore jù sábà ní libaṣu taqwa ẹni pé aṣọ tí yàn wọ̀ tí ó ṣe dédé bọ́lọ̀ ń ṣe ní kéèyàn wọ̀ tó ní wọ̀ yìí tọ́lọ́ ní kọ́ máa wọ̀ yẹn harir àti dibaj òun ni wọ̀ yìí tọ́lọ́ ní ọmọ wọ̀ sọ bákan náà lára ìtọ́lọ ní pé ọlọ́wọ́ òun náà ni a tó ṣe pé yóò fi òhó lẹ̀ ipa yóò máa rí pé ẹ̀rí asọ́tọ́wọ̀ ẹ̀rí tọ́wọ̀ ìsàlẹ̀ ẹ̀rí kíní rẹ̀ síbá àwọn aṣọ yìí ṣe aṣọ ìbẹ̀rù ọlọ́wọ́ bá nù. so bákan náà walibasu taqwa dhalika khayrun aṣọ ìbẹ̀rù ọlọ́run òun ni aṣọ téèyàn ọwọ́ tí ó dédé dé ibi tí ṣẹ̀rí afẹ́kó dé bó ṣe lè òkà sọ dá tó ó nípa ó ṣe dáadáa ó gùn kò faralẹ̀ èyí ṣe aṣọ harir àmọ́ ó wá kọjá ibi tí ọlọ́wọ́n bá ní ká sọ yìí ó dé aṣọ yìí ṣe aṣọ ìbẹ̀rù ọlọ́wọ́n náà ọ̀kọ́lá ta'ala ọlọ́wọ́n bá sọ báyìí pé waja'ala lakum sarabil olúwa ní aṣe fún yín sarabil yẹni pé àwọn aṣọ ogun àwọn aṣọ aṣífòyìn tẹ̀ kí kò mọ̀ ṣàrọ̀ tó ṣe pé yọ́ máa sọ yín àwọn aṣọ kẹ́lẹ́ tó ṣe pé ẹ̀ máa wọ̀ nígbà tí bá mú yín tó kó ní ọmọ sọ yín aṣọ tó fẹ́lẹ́ tó pé yóò lè dáàbò bò yín níbi ooru bákan náà wọ sarabil àwọn aṣọ kan tó ń bẹ tẹ̀kíkùn bẹ́sẹ̀kùn tó ṣe pé ní ọmọ sọ yín nígbà tẹ́ bá ń jagun ẹ̀lbáṣù níbẹ̀ òbí máa ná alḥarbu ẹni pé aṣọ ogun bẹ lọ́tọ̀ ẹni pé bí káyọ̀ lọ lè wọ aṣọ tó jẹ́ aṣọ irin sùúrù ẹ̀ ni ń bẹ nínú àwọn hadith anabi sallallahu alaihi wasallam tó ń pè ní aṣọ ni aṣọ ogun anabi sallallahu alaihi wasallam ni pé ní dérẹ́ẹ̀ù kí aṣọ ogun aṣọ irin so náà ni wọ́n pè ní dérẹ́ẹ̀ù bí kéèyàn ní pé kéèyàn ní bulletproof ní náà bọ́lọ̀ ń ṣe ṣàlàyé àwọn ọ̀rọ̀ aṣọ wíwọ̀ fún wa nínú Al-Qur'an lèyí ìyẹn ni pé nínú àwọn àǹfààní aṣọ àwọn aṣọ kan tó ṣe pé yóò bá àsìkò tútù mu àwọn aṣọ kan tó ṣe pé yóò bá àsìkò ooru mu bákan àwọn aṣọ kan tó pé yóò ṣe lè dégbà tí wọn bá fẹ́ lọ jà pẹ̀lú àwọn ọ̀tá ìyẹn ni pé ìjà ẹ̀sìn là o ogun ẹ̀sìn sórí eléyìí ọjọ́ lára àwọn orí tọ́lọ́wọ́ bá ṣe fún àwọn ọmọ èèyàn tó yí pé àwọn tí wọn kì í ṣe èèyàn nínú àwọn ẹ̀dá ọlọ́wọ́ ò nílò àwọn àǹfààní yìí ẹ̀rí àwọn ẹran àwọn màlúù àwọn rànkúnmí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò rọrùn fún wọn káwọn nípa àwọn fẹ́ pa àwọ aṣọ àwọn dà kò rọrùn fún wọn lára tọ́lọ́ fi kẹ́ ọmọ ìdí nìyàn náà ló fi ọkọ́ mi ènìyàn kó máa dúpẹ́ fọ́lọ́run ọlọ́run bá ní walaqad faddalna bani Adama wa hamalnahum fil bahri wal bahri wa razaqnahum min at-tayyibat wa faddalnahum ala kathirin mimman ọmọ àdínájọ́ adáwọn ọmọ dá lọ́lá ní ọlá tó pọ̀ lórí gbogbo àwọn nǹkan tọ́rọ̀ bá dá arọ́lá ọlọ́run náà ni aṣọ wíwọ̀ yìí tó alẹ́wọ̀ yìí tó bá wù wá pé ah, òtútù mú ẹ̀rí yóò tọrọ lè kó sínú yóò ni mo ti lásọ tí ń wọ̀ yóò sì di sweater yẹn mọ́ra kò sì ní kúrò òtútù mà so bẹ́ẹ̀ náà ni olù yìí mú àti mọ̀ wọ̀ ń mú mi lóru yóò sì lọ lè wọ̀ mi tí ó fẹ́lẹ́ tí atẹ́gùn ò lè máa wọ ara rẹ̀ gbogbo eléyìí náà ara ọlọ́run wa tó kọ́ mi ènìyàn wò ní kó fi wá gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu níbi ìtí ó bá wọ̀ nínú aṣọ Ibn Abbas radiyallahu anhu ó ní anábì sallallahu alaihi wasallam qal ọsọ báyìí pé ẹ̀lbísù min thiyabikum al-bayada fa innaha min khayri thiyabikum wa kaffanu fiha mawtakum anábì sallallahu alaihi ẹ máa wọ̀ nínú àwọn aṣọ yín albayāḍ aṣọ funfun fa innahā min khayri thiyābikum á inú àwọn aṣọ tó dáa jù nínú aṣọ yín ni òun ló dáa kẹ́ máa wọ̀ jù ọ̀káfínú fīhā mawtākum bákan náà ẹ sì máa sin òkú yín síbẹ̀ ẹni pé tẹ́ bá wọ hadithi yìí ànábì gbé wá ní amúrù ni ẹlbìsú ẹwọ̀ aṣọ ànábì gbé wá ní amúrù ni so kí wọ́n ní amúrù kí wọ́n ní lil ujub ní dandanu lè amúrù lil ujub kí wọ́n ní dandanu ó túmọ̀ sí pé ẹni tó bá wọ aṣọ méjì bá ti sin funfun yóò máa ṣe lọ́rùn àmọ́ kò rí bẹ́ẹ̀ nítàfi mọ̀ pé kò rí bẹ́ẹ̀ ni pé tẹ́lì pé tó bá ní al amru lil ujub ní illa bi wujudi qarinatin tunazziluha ilal إلى الإباح أو إلى إلى إلى الإباح أو إلى الندب tó wọ́n ní bá a ṣe rí pé àṣẹ ló gbé wá yìí ànábì gbé wá àwọn arìn nínú ṣe sí ànábì pé ń gbà mí ànábì náà máa wọ aṣọ mi tí kìí ṣe funfun ṣùgbọ́n kan náà àwọn sàhábà náà máa wọ aṣọ mi tí kìí ṣe funfun ànábì ó sì sọ fún wọn kí wọ́n ṣe nǹkan tí ọ̀dà so túmọ̀ sí pé àṣẹ tánàbí pa òun kìí ṣe àṣẹ ọ̀ranyàn yẹn ni pé àṣẹ pé n ta fẹ́ ni náà ni mọ́mù náà àìfi gbé wá pé istihbabu al-thawbi al-abyad afẹ́ bí kí ọmọ wa sọ fún anábí wá ní wa inna min khayri thiyabikum òun ló dáa jù nínú àwọn aṣọ yín tẹ́ máa wọ̀ so bí wọ́n ni annabi tó wá ní fàkàfínú fíhá mawtakum ibẹ̀ náà ní kẹsì máa sin òkú yí aṣọ yẹn ní kẹ máa bí sin wọ́n sílẹ̀ yìí ó túmọ̀ sí pé a tó ń fún nínú àwọn aṣọ tí ó dáa ni àmọ́ dandan náà ní ká fi sin òkú àmọ́ kéèyàn wọ̀ kìí ṣe dandan torí pé annabi wọ aṣọ mìíràn tí kìí ṣe funfun wà á ń sàmùrọ̀ta àmọ́ ó dáa jù gẹ́gẹ́ bí anábì sọ pé wà inna min khayri thiyabikum ọ̀dà jùkú tó pé aṣọ funfun ni èèyàn máa wọ̀ so an Samra radiyallahu anhu qala qala Rasulullah sallallahu alaihi wasallam ẹni kan kí ti wá ń sọ̀rọ̀ náà ni ṣe ọ̀rọ̀ ẹ̀sìn tí yàn bá kéwú gbogbo tí ń jẹ́ kéwú èèyàn máa kẹsẹ̀ bọ́sẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbá o ẹni yẹn kì í wọ aṣọ mi àbúrò funfun funfun ni ìjọkan ni àwọn ayọ́ ń sọ̀rọ̀ ni wọ́n sọ wípé àwọn kẹ́kẹ́ ń bẹ tó yẹ ká máa ṣe nínú súnà kan tó báwọn èèyàn mọ́tò aṣọ funfun aṣọ funfun anábì ní ẹlbísù min thiyabikumul bayad so ẹni mo sì ní tí ó bá pé kí ó báyìí ọmọ kí ó àmọ́ yóò pè ní ọ̀nà tó ṣe pé ẹ̀kọ́ pé á ah, kan tí ń wí so ó pè dáadáa wọ́n ní albisu tó wà mẹ́rin ó ní sẹ́rí pé amru ni albasu amin albasu Albasu, anábi ni ẹ máa wọ̀ ilbasu ẹ máa wọ̀ nígbẹ́ ẹ̀rí báwọn àṣẹ anábi pa kí gbogbo wa gbọdọ̀ máa wọ̀ sùmọ́ ni sanábi ọ̀wọ́ aṣọ mi rí so ó ti fẹ́ gbé lọ sí pé ala amru lẹ́lẹ́kọjọ́ sọ àmọ́kọ̀ wá wò pé àbí síbí kọ̀rínà tó máa ń wà tí kọ̀rínà bá ti wá ara kọ̀rínà ní pé anábì sallallahu alaihi wasallam ọwọ́ aṣọ mi tó bá ṣe pé dandan ni tó kó tí a bí ilé wọ èèyàn wọn tí ọba ti wọ èèyàn ṣe lọ́hùn anábì حديث السمرة رضي الله عنه قال وني قال رسول الله صلى الله عليه وسلم قال صلى الله عليه وسلم البسوا البياض أني أما هو صوف فإن أطهر وأطيب ومن ما جلوس دا وكفنوا فيها موتاكم أي سمع سنكوي سنوى أصوفي إن بعض صوفني كما في سنكو رواه النسائي والحاكم وقال حديث صحيح wọ́n dàbí sọ́lá láàfíà ni ẹ̀rí pé wọ́n náà jọ ń lu títí àkọ́kọ́ yẹn náà anábì pàṣẹ ń bí náà ni àmọ́ àṣẹ yẹn àṣẹ ti ìsìtẹ̀fúláàbù ni àbíká ní nọ́ọ̀tù وعن البراء براء بن بري رضي الله عنه قال إن كان رسول الله صلى الله عليه وسلم مربوعا إن النبي صلى الله عليه وسلم إن النبي جنتي أو أن وتواسي ìyẹn ni pé òkè iṣẹ́ ń tọ́ga jù kí ń sẹni tí ó kúrú jù òun ròyìn ànábì nìyẹn o ó ní wàlá kọdọrọ ẹyìtò owó fi ṣílẹ̀ tí ń àmúra ó ní mo rí ànábì sallallahu alaihi wasallam ànábì wọ aṣọ kan tí aṣọ yẹn jẹ́ aṣọ pupa ma ra'aytu shay'an qattu so ó túmọ̀ sí pé wúlò àdìsárí nìsín yìí náà láti mọ̀ pé ó ti sọ àṣẹ òun àṣẹ tó parí níbi tàwọn kọ́ pé ẹ máa wọ́sọ́ ń fún un ó ti sọ kalẹ̀ sí pé kìí ṣe dandan torí náà ni ẹni yìí ń sọ pé ẹni pé bàrọ̀ ọ̀bùnà áṣì ó lóun rí ànábì sallallahu alaihi tó wọ aṣọ ọ̀ṣọ́ pupa tó túmọ̀ sí pé tí ẹ bá wọ aṣọ tó pupa kò sí nǹkan tí ó burú ń bẹ̀. وعن أبي جحيفة وهب بن عبد الله رضي الله عنه قل رأيت النبي صلى الله عليه وسلم بمكة قلوا لي Ànábì sallallahu alaihi wasallam ní Mẹ́kà wa huwa bil Abtahi ní Ànábì ń bẹ ní àyíká tó ń pè ní al-Abtah fi qubbatin lahu hamra min udmin wọ́n ní fi qubbatin Ànábì wọ iná pè ní qubba òun náà ni al-khamis al ní ẹwà ní abẹ́ tẹ́ǹtì في خلبة ندوة لأبتنت له حمراء من قدم وأقبي أي عصو تجي عصو قانا لنبي هو من قدم قد عصو من قدم عصو فلي وفلي له فخرج بلال بوضوئه وني بلال وأقبي أقبي الولاء انتي بسر الله بجالي فمن ناضحين wà náà ìrẹ̀lẹ̀ wọ́n bẹ nínú àwọn èèyàn tó ṣe pé wọ́n ń gba omi tí wọ́n ń mu àwọn ẹlòmíì ẹlòmíì ń fi omi ṣe ibi ń tábà báyọ̀ sí pé tí kò jáde ló kálukú ń bu omi tiẹ̀. ibi tí a fẹ́ lò ní hadith yìí òun náà ni pé láwù hamra min udmi ànáyì wọ aṣọ pupa ìgbà máa ń gbọ́ kúbà yìí náà ní ibi ká ní àti ẹni pé kúbà bí káni aṣọ kékeré tí ẹ máa ń wọ̀ sára tí kìí ṣe aṣọ ńláńlá náà wọ́n ní ìgbà táwọn èèyàn ń gba omi tí ẹlòmíì ń bomi ríṣàlọ́lá ẹlòmíì ń mu omi àkọ́rọ̀jà nàbí sallallahu alaihi wasallam náà nàbí kan jáde sáwọn ni wà alayhi hillatun hamra wọ́n ní aṣọ pupa náà nàbí sallallahu alaihi wasallam wọ̀ níjọ́ oníkà á ní anzuru ila bayadi saqai oníbi ẹgbẹ́ mò ń wo fífunfun gìgísẹ̀ anabi sallallahu alaihi wasallam olóhùn wo ojúgun anabi mo tún ní gìgísẹ̀ ojúgun saqai ojúgun rẹ̀ onífatawadọ́a anábíwá ṣàlùwàlá wà ádìna bilal wà ádìna bilal bilal wà pèrún onífàjà àìtú àtàtàbà ufáhu ahùnà wà ahùnà olóńwárí tí òun wo bí ṣe ń gbé ẹnu sọ́tún tí ń gbé ẹnu sí ẹgbẹ́ òsì ní pé yaminan wa shimalan ó ń gbẹnu sọ́tún ó ń gbẹnu sósì yẹn ni pé Bilal bàtí ń sọ pé hayya ala salah hayya ala falah onísùnmá rúkìzat láwù àlàzà ó lẹ́yìn náà ní rukizat náà bá fi lélẹ̀ anaza fún anabi sallallahu alaihi wasallam anaza ọ̀pá yẹni pé bí ká gbé ọ̀pá kékeré ká gbé síwájú fataqaddama anabi wá síwájú wa salla anabi bá kírun fáwọn yamurru bayna yadayhi alkalbu wal himaru la yumna níwájú ọ̀pá yẹn náà ni àwọn ajá kọjá ń bẹ́ẹ̀ àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ kọjá ń bẹ́ẹ̀ sọkọ́dá ẹnìkan kan ò lé wọn wọ́n ti fi ọ̀pá yẹn sí iwájú muttafaqun alayhi Bukhari àti Muslim òní wọ́n gba hadisi wa wọ́n ní al'anaza bí fati nun mọ́mù náà wáyé ní ti ń jẹ́ anaza wọ́n ní al'amukazatu wọ́n ní ọ̀pá inú ọ̀pá táwọn fílà ní máa ń gbé káàkiri yẹn so náà ni wọ́n pè ní al'amukazatu so eléyìí ni àlàyé tí alimami Nawawi alayhi rahmatullah tọ́lá ṣe fún wa nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú aṣọ wíwọ̀ ní kò sábúrú níbi kí èèyàn wọ aṣọ pupa àmọ́ èyí tó dáa jù nínú aṣọ òun náà ni aṣọ funfun. àbí eh, rimsa rifa'atu at-Taymi radiyallahu ó ní ra'aytu an-nabiyya sallallahu alayhi olóhùn rí anábì sallallahu alaihi wasallam wà alayhi thawbani ahdaran ó ní anábì asọ́tọ́wọ́ aṣọ méjì ní ẹbí ká ní sókòtò àti bùbá ahdaran green sí ní méjèèjì green náà ní méjèèjì sọ́yẹ́ kí mọ́mù náà yìí sọ pé ìyẹn lè wọ aṣọ green ìsìn tó burú mẹ́ torí anábì sallallahu alaihi wasallam rawahu Abu Dawud wa Tirmidhi bi isnadin sahih سبقنا عن جابر رضي الله عنه جابر لتوب إلينا هنا أن رسول الله صلى الله عليه وسلم دخل يوم فتح مكة وعليه إمامة سوداء هنا النبي صلى الله عليه وسلم أول تواني وجو فتح مكة قد إمامة سوداء لا ندود نني النبي صلى الله عليه وسلم دويني أجوين سكين ولا ندود كسين كتين أبرون به sàbí kí wọ́n lo aṣọ náà ní dúdú so an abi sa'id amr bin hujubin hurayth radiyallahu anhu qal oni ka ani anzur ila rasulullah sallallahu alaihi wasallam oni de kun tun wa nabi bayi ne wa alayhi imamatun sauda tanabi lulawa ní dúdú qad khara'a tarafayhi bayna katfayhi tó wá mú etí láwọn ní méjèèjì yẹn ó dẹ̀ kalẹ̀ lẹ́yìn mẹ́kàtífẹ́ ó dé ẹ̀gbẹ̀gbẹ̀ èjìká rẹ̀ nígbà náà bí wí láwọn àníyàn ti kó sọ̀kalẹ̀ sí èjìká rẹ̀ méjèèjì wàfíìrì wáyà ti níbi àgbàwá mi ó ní anna rasulallah sallallahu alaihi wa sallam khataba an-nas ó ní anabi sallallahu alaihi wa ó wí láwọn ó ṣe kútùbà ó bá àwọn èèyàn sọ̀rọ̀ wà alayhi imamatun sauda ó sì lo láwọn ní dúdú ṣáàlá tó bá tún di ní ọjọ́ mẹ́jọ sáàmà báyìí tí wọ́n bá tún kàn lọ sallallahu ala Muhammadin wa ala alihi wa sallam. alaikum wa wa alaikum Ustaz. Please explain the meaning of Munafik, and, and, and náà nǹkan tó ń pè ní monafik òun náà lẹni tí ń ṣiṣẹ́ nifak iṣẹ́ nifak òun ni kíyàn ó máa ṣe ojú méjì òun ṣe ń rí òun tó ń ṣe ní ilẹ̀ wọn tọ́nà méjèèjì ò sì jọra wọn tó apẹ́ nínú ẹ̀sìn lọ́ba ní kíní jẹ́ mùnáfíkì òun náà tó ṣe pé ọba fi ìmánì hàn tó jẹ́ pé nǹkan tí ń bẹ nínú rẹ̀ náà ni iṣẹ́ kìfìrí pẹ̀lú ọlọ́run ọba òun ní ọmọ àbí àsáwọn èèyàn pé mú mi nínú ìyẹn mo máa ń gba ṣe mọ̀nàbí kí ó pọ́ sí ọ̀nà méjì nìfà kan bẹ ẹni pé mọ̀nàbí kan náà pé ní nìfà kan akbar òun ni ìṣe mọ̀nàbí gíga ńlá òun náà ni pé èèyàn fi Islam hàn tó jẹ pé ìfìrí ní bẹ ní inú rẹ̀ pé kí wọ́n máa fi hàn pé kí alẹ́ súnmọ́ lòun ó sì jẹ pé bídà náà ni ó bẹ nínú rẹ̀ eléyà máa gba ọ̀nà oríṣiríṣi wa mùnàfíkì tó ńláńlá ó lè má jẹ pé yẹn sọ nígbà míì ibi yóò wà fi islam àwọn yóò wà fi nǹkan mí nínú ó lè jẹ pé bóyá kọ́mọ lọ lè tú àṣírí àwọn mùsùlùmí fáwọn tí kìí ṣe mùsùlùmí inú léyìí náà ara ìwà mùnàfíkì tó ńláńlá ni fi pé ọ̀pọ̀ ọ̀rọ̀ àwọn mùsùlùmí lùkú tí wọ́n rẹ́kẹ́rẹ́kẹ́ tí ó sì dúró sí lọ́dọ̀ àwọn kìkìrí nítorí tó àsìn wọn ẹmọ́ lè mọ́ wá o sọ ó túmọ̀ sí pé ara wọn dandan ni sòrò àwọn kaba yìí náà ni wọ́n pè ní alifáàkú al-akbar nifáàkú al-asgar iṣẹ́ mùnàbìkì tàlẹ́pẹ̀ ní kékeré òun náà lè tàlẹ́pẹ̀ fọlá mùsọ̀sọ̀nà àdéhìí jábẹ̀ ipe arba'un àbígbà mi ò ní salatun ma kunna fihi wa huwa munafiqun khalis wa man kana fihi khuslatun wa qad kana fihi khuslatun min an-nifaq anábì ní àwọn abẹ́ta kan mẹ́ gbogbo ní mẹ́rin ẹni tẹ́ bá rí tí nǹkan yẹn bá pé sára rẹ̀ munafiki lẹ́nu lódìdí àmì bá rí wà kan lára rẹ̀ kí ọmọ pé wà ìpín kan nù munafiki ti wà lára rẹ̀ anábì ní àkọ́kọ́ ni pé ìlà hajjata kẹ́rìbá tó bá sọ̀rọ̀ ẹ máa bá irọ́ ní ọmọ pa sọ anábì ní wà ìlà wa'ada ẹni khalafa tó bá sàdéhùn yóò yapa rẹ̀ tó bá báyàn sàdéhùn kẹsìmọ̀ pé rọ́ ni wà ìlà tumina khan tó bá sì tó bá fìyàn lọ́kàn balẹ̀ àbí tó bá fi ọkàn balẹ̀ sí yóò ṣe jàmbá fún wa anabi wa kún bó mi gbé wáyé ra khasama fajara tó bá sì ń bá àwọn èèyàn jà ìjà kò kí ni ọmọ jà nábi ní àwọn wàyí wà mọ̀ náà kí ni tó túmọ̀ sí pé irú ẹni tí ń ṣe sí ẹ̀bá ń bẹ lára rẹ̀ ṣe ṣe mùnáfíkì ti ń bẹ lára rẹ̀ bákan náà àwọn àlàyé mùnáfíkì sánàbí tó ṣe ọ̀pọ̀ gan sọ́ra wa mùnáfíkì sábà fi ń tẹ̀ wọ́n fi ń mọ wọ́n ní kọ́ tó bá ti ń jẹ́ ìbáadà a máa nìyàn lára kí ìbáadà kọ́ máa ní mùsùlùmí la pàtàkì jùlọ bí irun kó sì kó tó bá wà ní kí tó bá kòrò bá ti dé báyìí arọ́ máa lé ni náà gbà tó lọ́n sọ́rọ̀ àwọn mùnàbí kí wọ́n ní wáyé ìdá kọ́mú ìdá sọ̀lá ti kọ́mú kò sálá tó bá jù tó bá láwọn fẹ́ lọ kírun ó dìde ní dìde òròjú ni yọ̀rọ̀ òun nà wọ́n lọ lè kírun yẹn ní ibi kárí ni wàlá kòrú náà lọ́wọ́ ilà pàdé kúrò àtàwọn kírun yẹn gan wọn ò ní rántí ọlọ́run ìrántí kékeré náà wọ́n máa ṣe lórí rọ̀ sórí eléyìí ìwà àmúnábìkì ní kọ́lọ̀kọ́lá wa bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́ àìlẹ̀. Ojú ìyá ìsàmà ẹ̀kọ́, ó lọ́lá kò sẹ́wọ̀n lè fi aṣọ wípé ṣe ẹni sí òkú. wọ́n kì í fi aṣọ dúdú sin òkú nígbà máa ń ṣe ni pé bóyá tó bá sin tó bá fi aṣọ sí òkú látà pẹ̀lú aṣọ fún bóyá aṣọ yẹn wọ́n fẹ́lẹ́ àbáṣọ yẹn ara sí ní ṣépù ara ń hàn níbẹ̀ tí wọ́n lè wá da aṣọ dúdú láti fi gbèdé ìfowópèdé ìdájọ́ ìdílé máa ń kó bóyá ń fi aṣọ dúdú sin òkú ní Saudi ni ìjọkàlẹ̀ nìkan gbé sórí bóyá whatsapp náà ló wá ní asọ́dúnlọ́ lè sin òkú ìgbé ó yà wọn lẹ́nu tó bẹ́ẹ̀ sì ni wọn kì í fi aṣọ wọn asọ́dúnlọ́ sin òkú wọn kàn dáàbò ikú gbàmí nǹkan máa ń da gírín kò gbàmí nǹkan lè da búlù bò wọn á yẹ débi kí wọn ti sin wọn yọ jáde kó mẹ́wọ́ wọn gbé wọn lẹ̀ sọ wọn mọ àwọn àyè. olùkọ́ yẹn asalaamualeykum fífi singlet kí wọn ọ̀rọ̀ ẹ̀ tàbí nẹ́fílà tí ìyẹn ní wọn tàbí kò ní. Allah bá sọ pé nínú Al-Qur'an pé khudhu zinatakum inda kulli masjidin ẹ mú aṣọ yín òwò àti bá fẹ́ lọ lè kírun tóbi ẹni tó lọ lè kírun fún singlẹ́tì náà ló wá wọ̀ kẹ́ni yóò bí rẹ̀ pé sásọ rẹ̀ nìyẹn sásọ rẹ̀ nu tó bá jẹ́ pé kì í bá sásọ ẹni kò dáa tó kí n ò fi singlẹ́tì náà kírun hmm. pàtàkì jùlọ ìṣègbè kò ní bo èjìká anabi ńlá sọlẹ yànnà àdùkùn bẹ fún bẹlẹ sàálẹ àti kìí ṣe ìhùn ṣùgbọ́n yóò máa kírun ẹnìkan kan gbọ́dọ̀ kírun pẹ̀lú aṣọ tó ṣe pé nǹkan kan ò ní bo èjìká rẹ̀ ṣùlọ́kùnrin kó máa bo èjìká rẹ̀ ọ̀dà. tòun bákan náà wọ́n ní ọ̀dà kí ọmọ wà ní ahsanul akmalul la ẹni kí wọ́n pé akpọ̀lọ̀ ha kí wọ́n pé níṣe sí ìpín ọ̀rọ̀ rẹ̀ fi kí ọ̀rọ̀ sùúrù yẹn sábà ní pé ọba lọ ní pé èèyàn lápòjú rẹ̀ sí ẹni wọ́n singlet lọ ní ẹni singlet mo ní náà nínú wọn lọ yìí kódà lórí yóò ní ọkọ ìdè ah, lọ báyìí o ó jẹ́ pé ìrùn tọ́lọ́run náà lè yẹ wọn lọ lè kí pẹ̀lú jákòjákò ìfọlọ́kọ ṣàlùkọ yẹn òun ni pé fífa ní singlet àmọ́ tó bá di pé òun ní aṣọ mi ní torí náà nù àhá so ọlọ́wọ́n bò gbé nǹkan tí ọba ní gbogbo ìkọ́yọ̀ lọ́rùn ní sípa so wọ́n lọ ọ̀rọ̀ àìyá náà. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك Assalamu alaikum.